Ire ni mo fẹ́, bàbá lónìí. ní fún ọlọ́run lókè ọ̀run ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ẹbí ire òwúrọ̀ jákèjádò ayé ẹ ní dààmú lónìí àdúrà yín ọgbà ojú gbàgbọ́ ò ní tì yín ọlọ́run ó fi àdúrà pọ́n yín lé ire tẹ̀ ń gbọ́n jojúmọ́ yìí à orí yín ò ní kọ́ ẹ̀rí yín yóò pọ̀ lọ́dún yìí ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ jésù olúwa wa èèyàn lọ́jọ́ bí ẹ ọdún o ẹ yèdùn ọjọ́ gígùn ọjọ́ rere àti àlàáfíà kó jẹ́ tìyín ọwọ́ tó máa gbé yín dìde kó wà yín kàn àwọn ènìyàn tí yóò ran àyànmọ́ yín lọ́wọ́ kí ọlọ́run kó gbé yín pàdé wọn Níní àjọ ọdún tuntun yìí gbogbo ọlọ́jọ́ bí òní ẹ pàdé olóore ẹ pàdé aláàánú ara ò nẹyìn ẹ ní ní ọjọ́ ẹkún ẹ sì ní ní ọjọ́ ọ̀fọ̀ omi jẹ́ kíkorò kò ní lójú o ọmọ aráyé ò ní já yín sí òhò àṣírí yín tú lórúkọ jésù kristi olúwa wa. nehemiah orí thirteen ẹsẹ̀ two òun ni màá fi sóre fún gbogbo yín lónìí nehemiah orí thirteen ẹsẹ̀ two bíbélì wípé nítorí pé wọn kò gbé oúnjẹ àti omi lọ pàdé àwọn ọmọ ìsírẹ́lì kàkà bẹ́ẹ̀ wọ́n bẹ bálámù lọ́wẹ̀ láti máa gbé àwọn ọmọ ìsírẹ́lì ṣépè ṣùgbọ́n ọlọ́run wá yí èpè náà padà sí ire fún ìsírẹ́lì ògo ni fọlọ́run lókè ọ̀run àwọn tí wọn ò ràn ọ́ lọ́wọ́ àwọn tí wọn ò gbóúnjẹ wọn ò gbómi pàdé rẹ tó jẹ́ pé ní tí wọ́n fi pàdé rẹ ńjojúmọ́ ni ìpè fọkàn rẹ balẹ̀ ìpè ò ní jà ọ́ bíbélì wípé àwọn kan rèé wọn gbé oúnjẹ pàdé ọmọ Ísírẹ́lì ńgbà wọn ń bọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ Ísírẹ́lì ò rí tiwọn rò àwọn kan ń lọ ibi tí Olúwa ní kan máa lọ ni ṣùgbọ́n wọ́n lọ yan àwọn agbéniṣépè láti gbé àwọn ọmọ Ísírẹ́lì ṣépè àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ olúwa yí èpè náà padà ó sọ di ìbùkún fún àwọn ọmọ ìsítẹ́lì téèyàn bá ti jẹ́ ìsítẹ́lì ọlọ́run ẹni ìbùkún ni ọ́ tó bá ti di àtúnbí tí o ti gba kristi ní olúwa tó lùgbàlà ẹni ìbùkún ni ọ́ kò sí ẹni tó lè ṣépè ọ̀hún kò sí bí wọ́n ti lè ṣẹ̀ kò ní í ràn ọ́ ìbùkún ló máa já sí nítorí náà wọn náà di ìsítẹ́lì ọlọ́run gba kristi gbọ́ fi ìgbàgbọ́ rẹ sínú ọlọ́run nípasẹ̀ jésù kristi bí wọ́n bá pé igba tí wọ́n ń ṣépè lé ọ kò ní ràn ọ́ wọn ò bá lo pẹ̀tùpẹ̀tù kí wọ́n lo àṣẹ kí wọ́n lo òǹdè kí wọ́n lo àyájọ́ ohunkóhun tí wọ́n lè lò láti fi ṣe ìbùkún ló máa jásí fún ọ bẹ́ẹ̀ ni ọ̀yá tẹ́wọ́ jẹ́ ń súre fún ọ àwọn tó ò rí tiwọn rò tí wọ́n ń fi ojoojúmọ́ wá ìṣubú rẹ̀ lórúkọ Jésù Ọlọ́run yóò dojú tiwọn lórúkọ Jésù Kristi gbogbo ẹni tí ń fi ọ ṣépè nítorí ojúmọ́ gbogbo ìpè rẹ̀ kó di ìbùkún fún ọ bẹ́ẹ̀ ni èpè ó padà lọ gba elépè àṣàṣì ó padà sọ́dọ̀ alásàṣì ẹni tó bá gbẹ́ kòtò fún ọ pé kó o jìn sí òní ó jìn síbẹ̀ ẹni tó bá yí òkúta lórúkọ Jésù òkúta ó yìí lórí ẹni tó bá pinnu ìpọ́njú fún ọ òun ló máa rí ìpọ́njú ìbùkún Ọlọ́run yóò wá sórí rẹ gbogbo ẹni tó robi rò ọ Ọlọ́run sọ di rere fún ọ gbogbo àwọn tí ń wá ìṣubú rẹ dojúmọ́ ni wọ́n mọ̀ rí ọ lókèlókè ojú ó tì wọ́n ayọ̀ tẹ̀ ó sì máa kún àlàáfíà ni fún ọ bó o ṣe ń jáde lónìí nígbàkúgbà tó bá ń padà wọlé rẹ àlàáfíà ló máa jẹ ilé rẹ ò ní dilé ẹkún lónìí agogo ọ̀fọ̀ ò ní lùnú ilé rẹ lórúkọ jésù àwọn ẹbí rẹ ò ní pàdé mọ́túárì orí rẹ ò ní sùnú àgbàrá ẹ̀jẹ̀ ọwọ́ adánilóró kò ní kàn ọ́ wàá ṣe àṣeyọrí ohun tó fẹ́ gbà lónìí wàá rí gbà ọ́ ẹ̀rín àti ọpẹ́ ló fi parí ọjọ́ òní ẹ̀yin aláìsàn ọlọ́run wò yín sàn àánú ó dìde ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah Túnjí ọmọ Òkúnlọ́lá láti the African Church Solution camp ground ní Sam Ewang Estate nílùú Abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí rẹ́.